Wọ́n fún wa láṣẹ ká to mọ́tò gba orí ààyè ìdúró kíákíá lórí ọ̀nà òpópó-márosẹ̀. Eléwétùtù sọ fún gbogbo mọ́tò tí ọ̀nà bá há. Ẹyẹ adìẹ sọ fún àwọn mọ́tò tí ń gbé àwọn aláìsàn. Pupa sọ fún àwọn mọ́tò iṣẹ́ tí ń lọ ẹnu iṣẹ́. Bólú sọ fún àwọn mọ́tò àṣẹ tó ń lọ ẹnu iṣẹ́.